ẹ káàbọ̀ sórí yorùbá newsmakers ṣé dáadáa ni mo bá yín ní àkókò yìí. Well, well, well, lórí ètò lónìí, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ by saying congratulations to popular Yoruba actress Biodun Okeowo aka Omoboti àti her husband to be yẹn Mr. Adegbola. So ní àná, the actress went viral after she posted uh, a video of a marriage proposal tí wọ́n gbà from the love of her life but at that time she did not show his face or deliberately conceal face the man nìyẹn ni maybe she wanted the man to be anonymous ṣé mọ̀ pé àwọn celebrity náà orí social media oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ ni àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ni máa comment under post yẹn wípé kí ló dé tí kò ṣe ṣó ojú ọkùnrin yẹn àbí ọkọ ọlọ́kọ ni ọ̀pọ̀ ọlọ́run kó gba àwọn yorùbá actress wa yìí àwọn ẹlòmíì <laughs> wọ́n believe ń pé gbogbo wọn gbọ̀kọ̀gbọ̀kọ̀ ni wọ́n. later in the day she posted pictures of the proposal but deliberately ni wọ́n cut out ojú arákùnrin náà ah! ẹ dẹ̀ mọ̀ pé ẹnu aláyé lẹ́bọ̀ọ́ nígbà tí ẹnu wa bẹ̀rẹ̀ sí ni máa kún un bí ọdún ọ̀kan owó ah, tó wá wò wíké kí ló wà ń bẹ̀ kò ń ṣọkọ lọ́kọ lòun kúkú gbà ọkọ òun ni àbí kí lẹ́ni mo wí bí ó ṣe póòsì ojú arákùnrin náà nìyẹn ní àárọ̀ yìí la bá rí wọn pé ah Mr Adégbọlá náà rèé o mo tiẹ̀ gbọ́ pé US ni wọ́n wà ibẹ̀ ni ọkùnrin yẹn ti propose sí wọn on bended knees ni o tèmi tiẹ̀ láìkì jù ń bẹ̀ nìyẹn torí láyé ìsinyìí hmm, àwọn ọkùnrin on propose on bended knees mọ́ o especially àwọn àgbàlagbà báyẹn wọn go big but this one went extra mile I will not say that it was a grand affair but I loved it Eh, and eh, ìgbà tí bíọ́dún ọ̀kan owó dẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa gbé ojú man náà síta làwọn èèyàn bá wà lórí comment section yẹn náà bá ń sọ oríṣiríṣi pé ah, a máa dúpẹ́ tẹ́ ti gbé ojú ẹ̀ síta o káwọn aráyé tó máa sọ nǹkan míì because before you know it is sin ọ̀tọ̀ ní nǹkan tí jesus ọba máa sọ fún wa <laughs> ẹ mọ̀ pé the funny thing ni kí you should go to jesus ọba's page kò congratulate wọ́n sìn yìí o. <laughs> mo ti sọ tẹ́lẹ̀ pé the only thing tí Lizzy Anjorin máa ń sọ tí mo máa ń agree pẹ̀lú ẹ̀ lórí ọ̀rọ̀ Gistlover ni pé bearer of bad news ni mm. e, eléyìí tó ti propose sí actress yìí sìn Gistlover ní sàn kankan but tó bá lọ gbọ́ but bó ṣe bí ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ ń sìn I can tell you pé Gistlover máa lọ máa fi mú fínlẹ̀ a fẹ́ máa ṣe òfin tó tó a fẹ́ máa wo máa yẹn pé ibo ni máa yẹn ti já wá tí òun ló kún lọ́rùn wípé ṣé màá yìí wà married ìgbà tó bá yẹ pé ó wà married tẹ́lẹ̀ ṣé ó wà divorced ni tó bá tún wò yẹn á tún wò wípé ìgbà wo ni Bíọ́dún Òkèwò ti ń fẹ́ àbọ̀ òun ló lè lọ kúrò ní ló jẹ́ kí òun àti ìyàwó ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ party ways ni títí sọ bàbá wa rí i pé scandal wà ń bẹ̀ àwa gbé wá fún wa bó tó bá jẹ́ pé kò sí scandal ń bẹ̀ ọ̀. Oh. Gistova, ò ní gbé wá. honestly this show is not about Gistova. mo kàn ń sọ ni because ìwà Gistlover nìyẹn i mean Biodun Okeowo is one of those single mothers that i truly admire mm? especially lórí ọmọ ẹ obìnrin yẹn ọmọ ẹ obìnrin yẹn ọmọ ẹ ọkùnrin àtobìnrin ni wọ́n ti jọ graduate ní school in fact mo gbọ́ pé ọmọ ẹ̀ fọ́sàn ẹ̀ yẹn Canada ló wà ló ràn lọ but ọmọ ẹ̀ obìnrin yẹn Nàìjíríà nìyẹn ti school but ọmọ obìnrin yẹn mọ̀wé dáadáa ìgbà tó jáde ìgbà wo ni wọ́n dà pé towards the end of last year ni wọ́n ṣe convocation ní school tó lọ it was a grand affair ọmọ yẹn ó dẹ̀ jáde as the best graduating student ní sec so and it's not easy èmi máa ń sọ. So, being a single mother is not easy o except to bá jẹ́ pé life ló force yẹ sórí ẹ maybe bóyá ọkọ èèyàn kú or àwọn tí wọ́n kàn lóyún out of wedlock single motherhood is something that nobody should truly choose kò easy or ká ṣàṣọ wípé bóyá àwọn obìnrin míì tí wọ́n ti dàgbà tí wọ́n kàn decide láti bí ọmọ àwọn yẹn kò ní sí much bitterness níbẹ̀ but kéèsì tó jẹ́ pé olóyún ò fẹ́ ọkọ divorce wá ṣẹlẹ̀ ẹ wá party ways ọkọ yẹn wá di ẹni tó jẹ́ pé kò tiẹ̀ kí ẹ̀ ń pa àwọn ọmọ tó bí ó máa ń wà extremely difficult fún obìnrin láti cope ẹ máa wo kéèsì Mercy Aigbe ẹ mọ̀ pé first ọmọ tí Mercy Aigbe kọ́kọ́ bí ó wà married sí ọkọ yẹn náà o. No ṣùgbọ́n lónìí yìí ọmọ ẹ̀ yẹn kò lo orúkọ bàbá ẹ̀ mọ́ orúkọ ọkọ tí Mercy Aigbe wá fẹ́ Mr Gentry second husband ẹ̀ ló fún first daughter ẹ̀ maybe prior to marriage ẹ̀ to Mr Gentry gan bóyá orúkọ bàbá ẹ̀ gan lọmọ yẹn ń jẹ́ tẹ́lẹ̀ you get what you get what I'm trying to say so single motherhood is not easy bí ọdún ọ̀kẹ́ owó fúnra rẹ̀ orúkọ bàbá tiẹ̀ is ṣófù yìí bọ̀ orúkọ bàbá àwọn ọmọ ẹ̀ òun ni ọ̀kẹ́ owó yẹn though she is one of those single mothers tó dẹ̀ jẹ́ celebrity tí kò kí ń sọ̀rọ̀ ń pa bàbá ọmọ ẹ̀ báyẹn ẹ̀mọ̀ káwọn ẹlòmíì tó bá ti ń ṣe bóyá father's day or something gbàyẹn náà máa call out to ex wọn eh, bóyá baby father wọn àwọn ọmọ wọn àbí wọn lọ ṣe sọ lọ máa máa sọ wípé deadbeat father ni um, I have been the father and the mother to my children kíní kan lọ máa máa sọ oríṣiríṣi but in her case she has never really spoken about relationship wọn over the years the only thing tí mo kàn mọ̀ tó sọ ń gbà yẹn and that was a long time ago ni wípé she was really not married to the man òun kàn lóyún ni ó dẹ̀ wá ó dẹ̀ bímọ méjì fẹ́ nìyẹn kó tó di pé wọ́n part ways but I must say that I'm proud of her and honestly congratulations to this woman another thing tó tún impress mi pẹ̀lú proposal yìí ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn Nollywood àwọn colleagues ẹ̀ nínú Yorùbá movie industry yẹn ni wọ́n bọ́ sí comment section ẹ̀ tí wọ́n congratulate yẹ especially àwọn tó jẹ́ pé wọ́n sì single àbí tọ́jà bíi single mother yẹn eh, Ìyábọ̀ Òjó Dayọ̀ Amusa gbogbo wọn ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ mélòó la fẹ́ kà tán èmi ni wọn gan ó post ó repost fídíò yẹn sórí péèjì ẹ̀ tí wọ́n congratulate ẹ̀ I, feel like you know it, I mean wọ́n ní ẹni tó bá ń yọ̀ ká máa bá yọ̀ kí ire náà lè kó lè kan àwa náà. No you get so honestly i'm very happy for her mo dẹ̀ gbàdúrà wípé the new relationship tí wọ́n embark on yìí ó máa sun ọrẹ fún wọn ó máa sun ayọ̀ fún wọn honestly this is the first time ti actress Bíọ́dún Òkèowó ma publicly acknowledge ọkùnrin so ó lè jẹ́ pé gbogbo relationship tó ti ń ní àwọn èèyàn kàn fẹ́ máa ọ̀hún ọ̀fẹ́fẹ́ kọ́kọ́ ń wò pé single mother ni kọ́kọ́ máa lò ó tán and she too she decided not to put put them out there wípé kínní gbogbo nǹkan tẹ́ bá ti gbọ́ ń pa ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rúmọ̀ lásán ni kò ever acknowledge ẹ̀ gbàtọ́ sọ pé ó fẹ́ dínà mi gan ó jáde ó ní kò ṣẹlẹ̀ o òun ò fẹ́ dínà mi láàyè ìgbà tí àwọn kan sọ pé ó fẹ́ kìtẹ̀ lórúkọ bọ̀bọ̀ ẹlẹ́nu ẹlẹ́nu gúngùn yẹn náà <laughs> Gistlover ló kúkú gbéròyìn rádaràdá yẹn fún wa Cute Abiola she came out almost a year later láti debunk ẹ̀ nígbà tí bàbá yẹn refuse láti debunk ẹ̀ ọ̀dọ́ later uh, Cute Abiola náà wá ṣe interview o pẹ̀lú Abiola Adébáyọ̀ òun náà wá ń sọ pé ọ̀rọ̀ yẹn ò true pé wọ́n kàn wọ́n kàn parọ́ mọ́ òun either way ṣá my point is that Bíọ́dún Ọ̀kanòwò is somebody tó jẹ́ pé ó máa ń keep private life ẹ̀ private kò kí ń gbé boyfriend síta ẹni yìí ń sìn ó gbé síta torí wípé they are about to walk down the aisle ó ti propose marriage sí and you know this is this is what I was saying the other time about um, Ìyábọ̀ um, Òjó gbogbo yín náà mọ̀ pé mo like ẹ̀ but you know èmi kàn ń rò ó ni pé tí èèyàn bá tó bá jẹ́ boyfriend lèèyàn tó bá celebrate boyfriend ẹ̀ bẹ́ẹ̀ yẹn tẹ́ bá jà. Ja àwọn èèyàn máa fi bú ẹ. Eh, but then again if you look at it náà Ìyábọ̀ Òjó náà kò celebrate ọkùnrin kankan rí man yìí eh, polo yẹn náà nìkan náà ni ọkùnrin tó ti ever gbé jáde rí pé òun fẹ́ so either ways náà tá a bá máa ní ká ká wò lọ ká wò bọ̀ wá pé well eh, <laughs> òun náà nídìí tó fi celebrate ẹ̀ and maybe both of them are not keen on marriage gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ nínú interview kan tó ṣe so it's okay uh, ẹ má jẹ́ kí n fi yẹn fi dampen mood yín ẹ rántí wípé ọ̀rọ̀ congratulations to actress Bíọ́dún Ọ̀kẹ́owó ní kókó ọ̀rọ̀ tí a wá sọ lónìí I wish her all the best and mo dẹ̀ lo as a point of contact fún gbogbo àwa tá a bá ń wọkọ̀ ọkọ̀ alálùbáríkà ni ọkọ̀ gidi ni o I'm not saying that we should look for husband like our own, no, because you know I don't know him. I'm just saying that for everybody that is looking forward to nǹkan Banye, báyẹn Ọlọ́run á ṣe gbogbo ẹ̀ eh, And she she she took to her Instagram page too to pray. So congratulations to her once again. That's the show fún òní. Ẹ má gbàgbé wípé orí Yorùbá Newsmakers No ni ewa. Marini iba rí yín ní ìgbà mìíràn. Ẹ má gbàgbé subscribe sí channel mi kẹ̀dẹ̀ congratulate actress Bíọ́dún Òkèowó ó dàbọ̀.